What is the test of love? Always on my mind, baby. Yes, you are. Always on my mind. sóòmù ẹ gbọ́dọ̀ já o torí orí ẹ̀mí mi ló wà ẹ gbọ́dọ̀ já o sóòmù sóòmù sóòmù ẹ gbọ́dọ̀ já o orí ẹ̀mí mi ló wà ẹ̀mí ọ̀gá ni. Thank you. sómú sómú sómú ẹ gbọ́dọ̀ já o orí ẹ̀mí mi ló wà ẹ̀mí ọ̀gá ni. Ay, bèbí dúró náà, kí ló gbélé náà, farabalẹ̀ calm down, má jẹ́ kó jóná ṣé wọ́n tó ti yó ló wá bẹ́kúnbẹ́kún ti o. fine boy good boy ó máa wùn do ojú kan ládàá ní gbórí wá ó máa wùn do kẹ́nikẹ́ni má lọ má lọ tẹ́ǹtì ọmọ lọ́mọ kẹ́nikẹ́ni má lọ sound check ọmọ lọ́mọ. sóòmùsóòmù ẹ gbọ́dọ̀ já o. torí orí ẹ̀mí mi ló wà. I love you. He don dey choko choko I love you, Dio, yo baby girl, Joko. No be Joko, enough with those schemes. Ijapanyoribo, I never let you go. I no go for your hand, baby, make you hold my hand. okùn ẹ̀mí ọ̀gá ò gbọ́dọ̀ já o so I say. あ。 don dey Choko Choko, i love you dayo dayo baby girl joko no be joko enough with those schemes. ìjàpá yanribo i never let you go i no go for your hand baby make you hold my hand ooo. Oh. okùn ẹ̀mí ọ̀gá ò gbọ́dọ̀ já o. taste of love. Always on my mind, baby. Yes, you are. Always on my mind. Sómú sómú sómú ẹ gbọ́dọ̀ já o tori ori emi mi ló wà. Ẹ gbọ́dọ̀ já o. Sómú sómú. gbọ́dọ̀ já o orí ẹ̀mí mi ló wà ẹ̀mí ọ̀gá ni. ọ̀ì bèbí dúró náà kí ló gbélé náà farabalẹ̀ calm down má jẹ́ kó jóná ṣé wọ́n tó ti yóò lòún wá bẹ́kùnbẹ́kùn kiri o fine boy good boy O máa wùndò ojú kan ládàá ní gbórí wá ó máa wùndò kẹ́nikẹ́ni má lọ má lọ tẹ́ǹtì wọn lọ́mọ kẹ́nikẹ́ni má lọ sound check wọn lọ́mọ. sóòmù sóòmù sóòmù ẹ gbọ́dọ̀ já o. torí orí ẹ̀mí mi ló wà ẹ gbọ́dọ̀ já o. sóòmù sóòmù sóòmù ẹ gbọ́dọ̀ já o. Bye. What is the test of love? Always on my mind, baby. Yes, you are always on my mind. sóòmù sóòmù sóòmù ẹ gbọ́dọ̀ já o torí orí ẹ̀mí mi ló wà ẹ gbọ́dọ̀ ja o. o, o, o. sómú sómú sómú ẹ gbọ́dọ̀ já o orí ẹ̀mí mi ló wà ẹ̀mí ọ̀gá ni. Oi, bèbí dúró náà, kí ló gbélé náà? Farabalẹ̀ calm down, má jẹ́ kó jóná. Ṣé wàá tó ti yóò lòún wá bẹ́kùnbẹ́kùn kiri o? fine boy good boy O máa ń do ojú kan ládà ní gbórí wá ó máa ń do kẹ́nikẹ́ni má lọ má lọ tẹ́ǹs ọmọ lọ́mọ kẹ́nikẹ́ni má lọ soundcheck ọmọ lọ́mọ. sóòmù sóòmù sóòmù ẹ gbọ́dọ̀ já o. torí orí ẹ̀mí mi ló wà ẹ gbọ́dọ̀ já o. sóòmù sóòmù sóòmù ẹ gbọ́dọ̀ já o orí ẹ̀mí mi ló wà ẹ̀mí ọ̀gá ni. fine boy good boy O máa ń do ojú kan ládà ní borí wá ó máa ń do kẹ́nikẹ́ni má lọ má lọ tẹ́ ń sọmọ lọ́mọ kẹ́nikẹ́ni má lọ sound check ọmọ lọ́mọ. said. When is that other guy? Eh? You heard me. You feel this days time. Wow. Kí ló ṣẹlẹ̀ wọn gan-an? Kí Ah, èwo ni Rasmus Bọ́gẹ́? Àwọn mi wá ẹ you. ń dóoru mú mi o, ẹ ti ń dóoru mú mi wà tọ̀rẹ́ ẹ̀. You start with the first place kọ́ eh. kọ́kọ́ jẹ́ kí n mọ̀ Eh, jẹ́ kí n mọ̀ gbókè òkè ìgbọ́ ọ̀rẹ́ ń bọ̀ ní òkè ọ̀rẹ́ wa dé tán náà ní wàá gòkè tí lọ sí ṣé ìyàwó mi ò kọ̀ lè mọ́ ọ̀rẹ́ wa níbi bí wọ́n fẹ́ lò sọ this mi ò dẹ̀ sọ̀rọ̀. baby fi yọlẹ̀ náà it's just three weeks and five days. Eh, eh. ìyàtọ̀ kí ni ìyàtọ̀ ẹ̀fà méje ah, ah. èwo ni kí ni ìyàtọ̀ three weeks and five days àti one month wàá mi ò láìkì ògbé mi ò láìkì ò mi ò láìkì ó ti ń dóhùn mú un ìgbà wọn ló fẹ́ lọ kí ló ṣe wọn kí ló ṣẹlẹ̀. kò ṣe kankan mo kàn fi pé ti yunifásitì wọn ọkàn rẹ ṣe ti yé àti ọjọ́ ti lọ sí kankan yóò kí n yẹ kó máa lọ nǹkan ló lọ. ń dà o a few days time ó máa lọ. irọ́ irọ́ wà specific gba owó gangan ló ń lọ. very soon. few days time this is gonna di week mọ́ ẹ lọ́wọ́. Shumawa, Shumawa Johnson. ee bọ̀bọ̀ bọ̀bọ̀ wá sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè wá gbogbo ilé tó ń ṣe yóò yé mi o ọ̀gá kan sẹ́ẹ̀dì owó jọ kí ló kàn mí ṣé ìwọ kan lọ ìtúrẹ̀ kan lọ ṣe wá sí owó kan lọ wá sí òtẹ́wà rẹ̀ wàá kọ́ àwọn boys wàá kà wọ́n lé o èmi ò mi ò fowó ṣeré o. fineboy goodboy o mawundo oju kan lada ni igbori wa o mawundo kenikeni malomalo tems onwalomo kenikeni malo saunce kan onwalomo so mu so mu so mu egbodo ja o to ri ori emimi lo wa egbodo ja o o so mu so mu so mu egbodo ja torí ẹ̀mí mi ló wà ẹ̀mí ọ̀gá ni. Ìdánde jókòó jókòó I love you Dayo Dayo baby girl jókòó no be jókòó enough with those things. Ìjàpá yóò rí bó I never let you go I no go for your hand baby make you hold my hand o. Oh. okùn mi ọ̀gá ò gbọ́dọ̀ já o so I say. sómú sómú sómú ẹ gbọ́dọ̀ já o. orí ẹ̀mí mi ló wà ẹ gbọ́dọ̀ já o. What is the test of love? Always on my mind, baby. Yes, you are. Always on my mind. Somu, somu, somu, ẹ gbọ́dọ̀ já o torí orí ẹ̀mí mi ló wà. gbọ́dọ̀ já o. Sómú sómú sómú ẹ gbọ́dọ̀ já o. Orí ẹ̀mí mi ló wà, ẹ̀mí ọ̀gá ni. Ọ̀ì bèbí dúró náà, kí ló gbélé náà? Farabalẹ̀ calm down, má jẹ́ kó jóná. Ṣé wàá tó ti yóò lòún wá bẹ́kùnbẹ́kùn kiri o? fine boy good boy O máa wùndò ojú kan ládàá ní gbórí wá ó máa wùndò kẹ́nikẹ́ni má lọ má lọ tẹ́ǹtì ọmọ lọ́mọ kẹ́nikẹ́ni má lọ sound check ọmọ lọ́mọ.